إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وقفنا الله atọrọ asalatu fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà mo kí àwọn tí wọ́n jẹ́ ilétò bẹ̀rẹ̀ látòrí sheikh maruf tí lórí gbogbo àwọn ikhwa tí wọ́n kún wọn lọ́wọ́ lórí ìdarí ètò yìí abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala àpadà sí aburú ọlọ́mọdé kò tọ́ sí àti ẹnì kọ̀ọ̀kan wa náà lẹ́yìn náà mo kí àwọn àfáwà tí wọ́n bẹ níkàlẹ̀ bẹ̀ látòrí asheik adoktor tí ó gbé wọn kalẹ̀ láti lè máa ṣe ìtọ́nisọ́nà fún àwọn èèyàn àpadà sí aburú ọlọ́mọdé kò tọ́ sí ẹ̀yìn náà bákan náà gbogbo àwọn afá tí ó kú náà tí ọmọ àyàwó tó ń darí ìjùkú tí wọ́n ti dárúkọ wọn mi nílé máa dárúkọ wa lẹ́yọ kọ̀ọ̀kan torí àsìkò abẹ́lẹ́ ọmọ subhanahu wa ta'ala fún ẹnì kọ̀ọ̀kan wa ìdúró sinsin sí ojú ọ̀nà ọlọ́mọba subhanahu wa ta'ala àti súnà anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam kọ́nà ọba kí ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa àpadà sí aburú kọ́nà ọba jòkó tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn náà mo kí gbogbo àwọn ọmọ ìyá lápapọ̀ abẹ́lẹ́ wọn wa ta'ala fún wa kí ọlọ́wọ́n bá fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa rí sí ojú ọ̀nà rẹ̀ ó ṣe gbogbo wa ní ọmọ aljanna àwọn kan tá a ṣe níṣẹ́ tí ó jẹ kárí ìyọnu rẹ̀ ní kí ọlọ́wọ́n bá ṣe rọrùn fún wa àwọn kan tí a ṣe tá ìrìbínú ẹ̀ kọ́lọ̀mbà kí yóò yàwá ya àwọn nǹkan náà lẹ́yìn náà tọ́píkì tí wọ́n ní kí ma sọ̀rọ̀ lé lórí òun náà ni atharul aqida ti sọ̀híhá fi wáhdàtì umma orí pa al'aqida sọ̀híhá níbi ìṣọ̀kan al'umma àkọ́kọ́ àkọ́kọ́ kí ni nǹkan tí a ń pè ní àlàáfíìdà àlàáfíìdà òun náà ni èyí téèyàn ti sọ́kàn. So látara gbólóhùn akọ̀dà yá àkìlú òun náà ni kéèyàn dé nǹkan kéèyàn dé nǹkan òun ni wọ́n ń pè ní àlàákùdù òun ló jẹ́ pé wọ́n ní akùdù nìka that is à ń yegi àbí ìgbéyàwó sótaba ní àlàákìdà òun náà ni nǹkan tí èèyàn di sọ́kàn. So kò séyàn tí ò ní tó dì sọ́kàn níta dì sọ́kàn ó lè jẹ́ bátìlà àbí kó jẹ́ fásídà ó lè lè jẹ́ nǹkan tí ó wà sọ́híhà so èyí tí wọ́n fẹ́ ká bára wa sọ̀rọ̀ lé lórí òun náà ni ó rí pa àdì ọkàn tó lálàáfíà níbi ìmú àlùmọ̀ ṣe ọ̀kan ṣoṣo tabani al'umma à ń rífẹ́ sí ìjọ anábíwa muhammad sallallahu alayhi wa sallam ìjọ anábí ìjọ méjì ni ummatu da'awa wa ummatu ijaba ummatu da'awa oní gbogbo ẹni tí mẹ́sẹ̀jì anábí sallallahu alayhi wa sallam tó bá dọ́dọ̀ rẹ̀ eléyìí ni wọ́n pè ní ummatu da'awa gbogbo ẹni tí mẹ́sẹ̀gì anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó bá dé ọ̀dọ́ rẹ̀ ummatu da'awa ni ló fi jẹ́ pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní wàlẹ́dì nafsi biyẹ́dì láyé smaru bí ahadu min adil umma yahudiyun wa nasraniyun ثم لم يؤمن بالذي ورسلت به إلا دخل النار èèyàn kan ò ní gbọ́npa èmi muhammad sallallahu alaihi wa sallam nínú umma yìí yahudi ni o àbí nasarani ni kò wá nígbàgbọ́ nínú nǹkan tí ọlọ́run ọba fi rán mi ẹ̀là náà àfikún wọn sọ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó fi gbólóhùn umma rinlẹ̀ ń bẹ̀ yẹn látara ẹ̀ làwọn àfáà náà fi pè ní ummatu da'wa umma tí pèpè ànábì dé ọ̀dọ̀ wọn so gbogbo ẹni tí mẹ́sẹ̀jì ànábì bá ti dọ́dọ̀ rẹ̀ ó mọ́tò dáhàwá ni tó wá wá gbà fún ìpèpè ànábì sọlọ́lá sọ́lám wọ́n máa pè wọ́n ní kíni ó mọ́tò ìjàmbá àwọn tí wọ́n jẹ́ pé ànábì wa muhammad sọlọ́lá sọ́lám àwọn tí wọ́n gbà fún so jẹ́ pé umma tó ń bẹ umma méjì ni umma tó dáhàwá wa umma tó ìjàmbá tabawa ni atharu al-aqidati sahiha fi wa'dati al-umma orí pa àdìọ́kàn tó lálàáfíà nípa àṣọ̀kan umma yìí umma wo láàrin fẹ́ sí méjọ́lì ummatu al-ijaba òun láàrin fẹ́ sí gbogbo àwọn tí wọ́n gbàfà fún anábíwá muhammad sallallahu alaihi wasallam bóò náà ṣe fẹ́ ṣọ̀kan ọlọ́wọ́n bá ti fún wa ní solution eléyìí tàbá padà sínú sórọ́tò bàkọ̀rá ọlọ́wọ́n bá ń sọ fún wa níbẹ̀ ipe fain amanu bi misli ma amantum bihi fakod hitadaw wa in tawallaw fa innama um fi shiqaq fa sayakfika umullah wa huwa samiu alim ọlọ́wọ́n ọba ní tí àwọn èèyàn àwọn kẹfẹ́rí àwọn yahudi tán gbọ́ ìpèpè rẹ̀ àwọn nàṣọ́ra tó ń gbọ́ pèpè rẹ àwọn ẹlẹ́bọ mọ́kà tó ń gbọ́ ìpèpè rẹ gbogbo àwọn tó bá ń gbọ́ ìpèpè rẹ muhammad sallallahu alaihi wa sallam fain amanu bibi silima amantu bihi tó ń bá gbàgbọ́ ní nǹkan tẹ́ gbàgbọ́ irú tẹ́ gbàgbọ́ fakọ́dé tádà wọ́n ti mọ̀nà wọ́n ti ń bẹ lórí ìmọ̀nà ṣùgbọ́n wa ìtawọ́lá tán bá láwọn ò ní gbàgbọ́ tọ́gúnrí kúrò ń bẹ́ fa iná máa ń fi ṣe kọ́ọ̀kì ìtí ó máa ṣẹlẹ̀ òun ni wípé wọ́n máa oppose tó jẹ́ òdodo ni kò sí ọ̀nà méjì fún ẹni tí ò bá ti gbà bá níbi ṣe mú wá sọ́lọ̀lọ̀ àsálẹ́m yakúrò fi ṣe kọ́ọ̀kì bá dẹ̀ sọ fún wa nínú alukur'an kẹrin náà ìgbé wàmẹ́ni ò ṣe àkíkì rọ́sùn من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونسله جهنم وساءت مصيرا الله ni tó bá ṣe mushaqqa anabi sallallahu alaihi wasallam tó ṣe wípé ó oppose anabi wa muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn gbà tí in tó jẹ́ ìmọ̀nà tó ti hàn sí lẹ́yìn gbà tí in tó jẹ́ ìmọ̀nà tó ti hàn sí ó wá wò pé rárá òun ò ní ṣe é báyìí bóun á ṣe máa ṣètò òun ni wàyẹ́tẹ́bí gẹ́rẹ́ sẹ́bílì mòmìnì ọ̀nà tí ó kì í ṣọ́nà àwọn mòmìnì ló wá ń tẹ̀lé odi méjì òdodo ó hàn sí lẹ́yìn náà ó farigá pé ntóhun ó tẹ̀lé òun ni ọ̀nà tó yàtọ̀ sí ọ̀nà òdodo tó ń ṣe ọ̀nà àwọn mòmìnì ọlọ́wọ́ bá nínú wọ́n lè máa tawàlà ní tó mú yẹn àwọn ọlọ́wọ́ bó dáadáa á dojú ẹ̀ kọbẹ̀ á kọ́ ẹ̀yìn ẹ̀ sí òdodo wọ́n ní sílẹ̀ ìṣàhánam tó bá ṣe pé bẹ́ẹ̀ ni ó parí sí ní àbá ní kò lùzì ọlọ́wọ́ bá ní àwọn asọ̀sùn nàjà ànàmà wọ́sọ́ àtúnṣe eléyìí àti bọ̀tán burúkú dẹ̀ so ló jẹ́ pé àlìrìnáyà bìtàlùmìlà àkídà ti sọ̀híhà láti máa kọ́ àdìọ́kàn tó lálàáfíà ṣé muhimu jẹ́dà nǹkan tó pàtàkì púpọ̀ ni ẹlòmí ò ní táìmù fún pé à ń kọ́ àkídà tó lálàáfíà yóò wò wípé tó ń bá ṣe àti pera wọn ní mùsùlùmí ó ti tó ṣùgbọ́n anábọ̀ muhammad sallallahu alaihi wasallam gbogbo ìgbà ló ń kọ́ àwọn èèyàn ní àkídà tó sàhíhà àkídà tó lálàáfíà gbogbo ìgbà ló ń kọ́ àwọn èèyàn ní al-iman ìtànpé nígbàgbọ́ ìkàlára àwọn sábẹ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam oníkúnnà máa nàbí sallallahu alaihi wasallam wà náhnu fitiyanu azawira ó là ń bẹ pẹ̀lú anábíwá muhammad sallallahu alaihi wasallam ní ọ̀dọ́ tó léegun tá léegun dáadáa tá ọ̀dọ́ onífàtà alamna al-imana qabla an na ta al-qur'an akọ́ ìmánì ká tó kọ́ kùránì súnmọ́ ta alámúnà kùránì fàṣdánà bí ìmánà gba yẹn lẹ́yìn gba yẹn àwa ń kọ́ kùránì ìmánì wọn wọn lékún sí so kí ni túmọ̀ ta alámúnà ìmánà kọ́bla ni ta alámúnà kùránì onígbà wọn kọ́ àkídá ló jẹ́ pé òbí tó bá fún ọmọ rẹ̀ tó yẹ ṣe pé ó ṣàkólé kan ọ̀rọ̀ ẹ̀sìn dáadáa àkídá yóò ti mọ̀ fi káwọn ọmọ láti kékeré àwọn náà rántí kéèsì abdullahi bin abbas rọ̀dọ̀láwà ẹ̀mí tánàbí sọ pé àhùlẹ́m èrè ọmọ kékeré ìfọ̀dìlá àfàdìkì ìfàdìlá tẹ̀jìlú tuják kí lànàbí bá sọ níbẹ̀ anamsọ́lá sam sọ̀rọ̀ àkídà fún fàyídá sàǹtà fásitàlílá wàyídá ó tún sọ fún pé wà álẹ́ anil umata lawishtama'at alayin fa'aruka bi ṣeyin lamiyan fa'aruka illa bi ṣeyin kọtikatábọ̀ wúláwùlá táwọn èèyàn bá kójọ ipe àwọn fẹ́ ṣe é láǹfààní kan má gbára lé wọn ọlọ́wọ́ bá ní o gbára lé torí pé kí ni wọn láǹfààní kan tán lè ṣe fún àfin tí ọlọ́wọ́ bá ti kọ́ fún ẹ wẹ́n ní ṣtámàrú aláyàdúrúkà lámìyàdúrúkà bìṣẹ́ ìlà bìṣẹ́ ìkọ̀tàkátàbà láwọ̀ àlẹ́kì tọ́mọ́lá àwọn fẹ́ ní ẹ lára mọ́gbọ́n jìnnìjìnnì mọ́ bẹ́ẹ̀rù jù wọn ní kàtà lè ṣe fún ìtọ́lọ́mbá ti ní ó bá ẹ ní ó bẹ kí lànà bí n bá abdullahi ọmọ abbas kí ló ń bá sọ ọ̀rọ̀ àkídà ọmọ ọdún mélòó nígbà yẹn ọmọ ọdún mélòó ni abdullahi bin abbas ìgbàtà náà bí jáde láyé ọmọ kékeré ni gbogbo pàtà náà bí n bá sọ̀rọ̀ yìí ni éjì ẹ̀ ó pọ̀jù àríwú rí òun náà ni bí ọmọ ọdún méjìlá ó pọ̀jù àríwú ẹ̀ rí òun bàtà náà bí n bá sọ̀rọ̀ yìí so tábà wo ọ̀rọ̀ jundu bin abdullah tó sọ ó ní tàlámà ìmáàna kọ́bùlà àná tàlámà kùrán akọ ìmáàni ṣíwájú ká tó kọ́ alkùrán fún mọ̀ tàlámà kùrán àwọn kọ́ alkùrán fasdadna ní ìmáàna ìmáàni wọn lékún sí so èyí yóò máa sọ fún wa wípé àlàáfíà tó sọ híyá láà atharun fàálù fi wáhidàtì umma ó ní orí pa tó lágbára gan láti jẹ́ kíkí ni kí a sọ kan ọlọ́wọ́ bá ń sọ fún wọn al-qur'an wàlá àtẹkùnú minal mushrikin ẹ má dàbí àwọn ẹlẹ́bọ minal ladina farraqu dinahum àwọn tán mú ẹ̀sìn wọn kí lẹ́sìn náà ẹ̀sìn ọlọ́wọ́ bá ẹ̀sìn islam tọ́lọ́wọ́ bá fi rán gbogbo àwọn ànábì rẹ̀ tó ṣe pé náà ni tán sọ fún wọn wọ́n mú ẹ̀sìn yẹn ọbẹ̀ sí ní pin yẹlẹyẹlẹ farakun di iná ogun wa kánú ṣe àà àwọn àdó oríṣiríṣi ìjọ kúlù hizbin bí mọ́ládé ń farahun kálukú inú rẹ̀ ń dùn ó ń gbà pé òun ló bẹ lórí òdodo nínú àyà mi ọlọ́run bá ní iná lẹ́dínà farakun di iná ogun wa kánú ṣe àà àwọn tó ṣe pé ẹ̀sìn wọn ta mú fún wọn ta mú ní ànẹ́bí wọn wá sọ fún wọn wọ́n pin yẹlẹyẹlẹ wa kánú ṣe àà àwọn adoríṣiríṣi ìjọ kúlù hizbin bí máa ládé ń farahù kálukú wọn nínú ẹ̀ndú nínú kàtà ṣe ìnálẹ́lì na farahù dínà ọmọkánu ṣe án lásìtà mínú fi ṣe ọlọ́run ní oníkankan ṣe pẹ̀lú ẹ̀rẹ́ muhammad ìnáma amúrùmí ìlàlá gbogbo àwọn àyà yìí àádìkò àárín wípé àkídà tó yẹ ká ní àkídà kan náà ni kò ń àkídà tí ó jò ríṣiríṣi kí àkídà wa kó pín yẹlẹyẹlẹ tẹ̀fìrí ìkùlọ̀ bá pè fara kùdì náà so àkídà wa gbọ́dọ̀ jọ kan ṣùgbọ́n ṣé àkídà wa jọ kan ìyá wa ta jẹ́ umatul ijaba ṣé àkídà wa ó jọ kan àkídà wa ò jọ kan bóòlà ṣe mọ àkídà tó right àti yìí tí ó right àfi ká padà síbi tí àwọn sọ̀hábà rẹ̀ wà lọ́la àlẹ́yìn tí wọ́n ń bẹ lórí rẹ̀ ní àkídà eléyìí ni ó jẹ́ kámẹ́ni tó ń bẹ lórí àkídà tó lálàáfíà àtẹni tó ń bẹ lórí àkídà tí ó lálàáfíà kò sí solution kankan fún àfikà padà síbẹ̀ tábàbò ìtàn àwọn mùsùlùmí oríṣiríṣi ló ti jáde àwọn kan jáde nẹ́yìn ànábì sọlọ́lá asálàmù lásìkò àwọn sọ̀hábà tó wà lọ́la àlẹ́yìn bí àwọn tí wọ́n pera wọn láwọn ṣíà àwọn bí àwọn khawarij àwọn wo làwọn ṣíà àwọn tó ṣe kí wọ́n láwọn ń fún àlì rọ̀dí aláwọ̀ tánú gbarata fún ìkan lára sàbí anábọ̀wá muhammad sallallahu alaihi wa ó fẹ́ fatima rọ́jà làwọ̀nà tó ń ṣọmọ anabi sọlá àṣàlá ìkan lára àwọn alkulafa arọ́ṣìlú almahdiyo wọ́n ń gbarata fún ṣùgbọ́n ìgbarata tó ń gbarata fún kò kí ń ṣe lórí òdodo fìtínà àwọn ibi tó ti bẹ̀rẹ̀ náà ni wípé ẹni tó yẹ kó jẹ khalifa lẹ́yìn anabi sọlọ́mọ sọlá òní àlè ọ̀dẹ̀lá kí wá ló ṣẹlẹ̀ abubakar jàmbá ọparapọ̀ pẹ̀lú umar pẹ̀lú usman pẹ̀lú àwọn sáré yòókù láti lè jàmbá rẹ̀ ni ibi tí àwọn ti ṣe kíní tán ti yà kúrò nínú mainstream islam mi látara pé wọ́n fìlì pé ali rọ̀jà láwọn àánú òun lè yẹ kó jẹ́ khalifa wọ́n tún wá rí èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ kan tó ṣe wípé òun tún fi opportunity yẹn láti lè fi sọ wọ́n nù dìmọ́ òun àrẹni tí wọ́n pè ní abdullahi bin saba al-yahudi yahudi ni ó ṣe bẹni pé ó ń gba islam láti lè da islam rú òun ló wọ́n máa tì wọ́n pé ẹ mọ́ gbà ẹ̀sùn báyìí báyìí ni ẹ ṣe báyìí ni ẹ ṣe débi pé ń padà bá kínní yẹn dé lẹ́bù pa àwọn kan ni wọ́n padà gbà pé ànábì gan òun kọ́ ló yẹ kó gba mẹ́sẹ́ẹ̀jì ànúbọ̀wà àrísàlà. Ar jìbìlù ṣe mistake ni jìbìlù ṣe jàmbá ni ẹni tó yẹ kó gbé e fún gangan ni ali rọ̀jọ̀ láwọn àná wọ́n padà bá dé ní wọ́n ti ẹ̀ tún pé ali ní ọlọ́wọ́n ọba gan àwọn kan nu wọn torí ẹ̀ tó ṣe pé tí bídíà kan bá bẹ̀rẹ̀ ní àwọn afẹ́sàn sọ pé kí ni ẹ tètè paná rẹ̀ tẹ́ ẹ bá tètè paná rẹ̀ yóò máa jò yóò máa jò tó ṣe pé nǹkan tí ó padà wá bàjẹ́ ó pọ̀ gan ali rọ̀jà lọ́wọ́ àìní wọ́n padà pé ní ọlọ́run òun ló jẹ́ pé wọ́n máa sọ pé ali ó ní lámàrà àìtùl amọ̀rà amọ̀rà mùkárà àṣẹ́ṣù nàríyà wà á mọ̀tò kùnbàrà ìgbà tí mo rí pé ìsọkúsọ náà sọ mo ní kí ni ẹ lọ dáná àwọn tó ń pè mí lọ́lọ́run yìí ẹ wọn sínú náà ni bó ti ẹ̀ jẹ́ pé abdullahi bin abbas rọ̀jà lọ́wọ́ ní ìníkan sọ wọ́n síná ìbáníkan pa wọ́n ni ṣùgbọ́n kò ń ṣe náà torí pé mo gbọ́tà rẹ̀ sọ̀lá sọ sọ pé láyò áàdìbìnàr ìlà ọ̀bùnà ìyẹn kó gbọ́dọ̀ sọ pé òun fẹ́ fi iná súnyàn ní àfi ọba tó dáná kí la fẹ́ lóun bẹ̀rẹ̀ yìí òní pé àwọn yẹn nísìn mùsùlùmí làwọn náà ń pera wọn ṣùgbọ́n wọ́n ti diviate kúrò níbi ètò jẹ́ àkídà tí anagba muhammad sallallahu alaihi wa sallam tó fi àwọn sahaba rẹ̀ wọn lálẹ́ tí ó fi wọ́n lé lórí wọ́n deviate kúrò bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan díẹ̀ ó dẹ̀ di nǹkan tó ń fẹjú tó ń fẹjú tó ń fẹjú bákan náà àwọn kàwáríjì náà àwọn náà tún gbé títí wọn ìyẹn náà láti àsìkò anábìsọ̀lọ́ asálám ni àwọn trísìsì ẹ ti ń yọ anábìsọ̀lọ́ asálám ó ń pín nǹkan fáwọn èèyàn jọ kan arákùnrin kan wá ní ẹ̀yìn dìlíà muhammad ìrẹ́ muhammad ṣe déédéé fàyínà kẹlẹ́mtà àti bó ṣe pín kí ní yóò pín déédé gbàtẹ́ nàbí sọ lásán tó gbọ́ gbólóhùn yìí inú bí anábì sọ lọ́wọ́ asálám bẹ́ẹ̀ lójú ẹ̀ dàrú anábì ni wáyé hàk ilẹ̀ máa àdìl fẹ́mẹ́lì àdìl tẹ́bi ò bá tún wá ṣe déédé máa ń gbogbo ọmọ ènìyàn tá ló kù tí ó ṣe déédé umar ọ̀dẹ́láwọ̀ ẹnu àbí khalid ní walid nínú ẹgbà wa mi wọ́n ní pé ní yàrá sùlọ́lá dáhà ní adìl ó ń kọ́ hadal munafik munafiki lè léyìn tó ń gbà mùsùlùmí ẹjẹ́ ń gbé orí ẹ̀ kí n sorí ẹ̀ kalẹ̀ anamsọ allah asalam ní filẹ̀ anabi wa ń sọ yìí pé yakhruju min dídì hàdà ẹni tẹ́ ń wò yìí yóò padà lérò lẹ́yìn tó ṣe wípé àwọn kan ó padà jáde tó ṣe pé rúlànà tó ń tọ̀ yìí làwọn náà máa tọ̀ akwamun àwọn èèyàn kan tó ṣe pé yá kírun ahàdùkùn sọ́lá tẹ̀wọ̀n sọ́lá ti yìí ẹ̀yin sábẹ́ mi ẹ̀ ń kírun ṣùgbọ́n wọn kan ṣe ń bọ̀ wá tó ṣe pé irun tán bá ń kí ẹ mọ̀ fojú kéré irun tẹ́ǹkì náà fi lò pọ̀ bákanáà sí wọ́n sí yàmọ̀ ohun àwọn síyàmì yìí ẹ mọ̀ fojú kéré àwẹ̀ tẹ́yìn gbà tẹ́ bá àwẹ̀ títí wọn yàkàràwọn alukoran wọn mọ̀ ká alukoran dáadáa tí wọ́n mọ̀ ká gan ṣùgbọ́n alukoran tí wọ́n ń kà yìí láàyò já wíṣù tàràkìyàwó kó kọjá gbogbo wọn tabala ń pe àwọn aráàfi lárúbáwá òpin aráàfi náà láràfi tó ń jáde láti ibi kíni láti ìsàlẹ̀ gbogbo báyìí àbí so wọ́n ma pè tí wọ́n ma dùn gbogbo ẹ̀ tí wọ́n ma dín tẹ́pẹ́tẹ́ bá ń lè sẹ́nu àṣà allah adamu jẹ́ wíj ẹni ma tẹ̀jú ìlú dáadáa ó ma kíní dáadáa ṣùgbọ́n aláyù jáwé sara kí ọ kò kọjá bí tó kọjá tó tó ẹ o kò gbọ́ nǹkan tó ń kàyé ìyẹ́mùrúkú náà mi dín kama yamuruku sahamu mina ramiya wọn mọ kúrò nínú ẹsìn bí bàtà tafa síbi ara ẹran kan ẹranko kan tó wá ọfà yẹn wá wọnú ẹranko yìí tó jáde lórí kejì ẹni tó tafa wá ń wò ṣé ọfà yìí bẹ̀rẹ̀ yá àbí ò bẹ̀rẹ̀ torí pé kí ni ọfà gan ti jáde lórí kejì ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí islam jẹ́mọ́ káwo nǹkan tí a ní sọ̀rọ̀ lásán sọ bíbáyìí ó fi èrún kíkíròyìn wọn tó bá rí èèyàn kan tó yẹn náfìlà gbogbo òwe ẹ̀ ló fi yẹn náfìlà mọ́ gbàtàn jẹ́ èèyàn kan ó mọ́ ń gbàwẹ̀ gan mọ́ gbàtàn jẹ́ èèyàn kan hafizu ni ó mọlé igan ó mọlé igan mọ́ gbàtàn jẹ́ torí pé anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó sọ gbogbo àwọn qualities téèyàn máa ń rí yìí ó sọ láti lè fi hadhara àwọn sọ̀hábà ẹ má jẹ́ káwọn nǹkan ẹ̀ tásìkò tí mò ń sọ tó bá dé ẹ má jẹ́ káwọn nǹkan ẹ̀ tẹ́ bá rí lára rẹ̀ nù ẹ̀yìn ni ẹ má jẹ́ kó tàn yín jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba muhammad sallallahu alaihi wa sallam nínú ẹgbà wa lórí yọ̀tùlúnà alẹ́ islam wáyá dáhùnà alẹ́ alfa àwọn musulmi ni wọ́n mọ̀ pa wọ́n fi àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ̀ọ́lẹ̀ anamisọ́lọ́ asálàm ni àwọn tí mo sọ ilẹ̀ in adaraktuhum tí bá ń bẹ láyé gbàtà máa fi jáde la actula náà kọ́tla àdì bí ọlọ́wọ́ bá ṣe pa àwọn ìjọ áàdì bẹ́ẹ̀ ni wọ́n á ṣe pa wọ́n pàkópa àwọn afẹ́ ìsìn wọn máa sọ fún wa wọ́n ní tẹ́bá wo ànábì sọ̀rọ̀ asálám lórí ọ̀rọ̀ àwọn khawarij ni ẹ wọ ọ̀rọ̀ líle tó lò láì adaraktu akutulana kọtula aadi àwọn wo ni yẹ alẹ́dínà yusolun hàtà àkírà sọ̀hábà sọ̀láàtàhù máa sọ̀láàtì yìí wọ́n kiri nípa àwọn sáré wọn fojú kéré irun titi wọn tọ́lá wo titi wọn yasumun hàtà àkírà asọ̀hábà síyámahùmá síyámihìm yakrahun alkuraanu muhufaz àdébí wá sọ̀rọ̀ tó lé lórí wọn láì adraktul abdulano kotlaad ṣùgbọ́n gbà tánàbí sọ lásán máa sọ̀rọ̀ ń pa àwọn olórí tán gbádùn tán ṣe ṣekúṣe tán ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ àdébí sọ lásán ní kíni satara na bá àdí atharatan ẹ máa rí favoritism o kí ló máa lẹ́bí sọ̀rọ̀ tó sọ yìí òun ni pé ó pín nǹkan kan kan wá àpòpin dáadáa ipò yẹ kó yìí anabi wọn pin bẹ́ẹ̀ eléyìí ṣẹlẹ̀ láàrin àwọn ansọ́rù anabi wa ni à etí mo ṣe yìí kò ṣe favoritism àwọn ará mẹ́kà tí mo fún mo fún wọn nítorí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wọnú islam ni ẹ̀yin ní ẹjọ́ wà papọ̀ ní sọ̀tàrà ọ̀nà bá àdé asáràtà ẹ máa rí ìgbọ́lá fún àwọn èèyàn kan lórí àwọn èèyàn kan táwọn èèyàn kan ó jòkó ti dúkìá yín owó yín owó òlú wọn ó jòkó tí wọ́n máa jẹ́ àwọn ẹbí wọn ni wọ́n máa fún wà òmùúra tún kírú náà ẹ máa ráwọn nǹkan tó ń pọ̀ tí ò ní bá yín lára mú tí ò bẹ́ sì mú gan òjíṣẹ́ ọlọ́run bá ní fọ́ọ̀sì bí o ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù hátà tẹ̀lkáwò ní alẹ́ lẹ́hàwùd tá ìpàdé bíi àbàtà káwùsàr anábì sọ̀rọ̀ lọ́wọ́ asọ́lá nínú ẹgbà wa ní oníkíní oní àtúwùm hàkàhù ẹ̀yẹ tẹ̀lé wọn gẹ́gẹ́ bí olórí yìí wọ́sálùlá àkọ́kùn ráìtì yìí tí wọ́n ń dùn yín yẹn èyàn máa bè lọ́dọ̀ ọlọ́wọ́n wa kò sọ pé kí ni fọ́ktulúhù bó ṣe sọ bí àwọn ẹgbẹ́ kí ni àkùtùlánà kọ́tùlá àdì ṣé kìrìsẹ́ kùn tèmi àrọ̀ṣùmáwùláwù tààlà ní mọ̀júmọ́ fọ́tà wọ́n ṣàlàyé àyè méjèèjì yìí ní àlàyé tó jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ torí pé ẹlòmíì látara ìlágbọ́yé ẹ̀sìn àti ìgbé ìfẹ́ ẹnu lórí ọ̀rọ̀ ẹ̀sìn yóò bẹni pé àwọn afá saudi náà ń sọ so ṣùgbọ́n lòun nífẹ̀ẹ́ ibùn tèmíà eléyìí tí mo ń sọ yìí àlàyé ibùn tèmíà rahimahullah ta'ala ni against àwọn khawarij àwọn tán ka kùránì tán gbàwẹ̀ tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ kò wọ́ọ̀nù against àwọn olórí bẹ́ẹ̀ ó ń sọ fáwọn yẹn pé kán ṣe sùúrù pẹ̀lú àwọn ni nígbà kó mọ̀ sọ wọn mọ́ ṣùgbọ́n nǹkan tán bá sọ tí ò bá dà bí nǹkan tán ṣe tí ò dá kó mọ́ gbà àṣẹ̀ṣẹ̀ ń rí àwọn nǹkan wọ̀nyẹn ní i tó pọ̀ ni àwọn ẹni ìṣíwájú wa náà rí rẹ̀ tó pọ̀ àmọ́ bó àsìkò alhajjáàdù ni ó so asọ́kọ̀fì àwọn èèyàn tán balẹ̀ jẹ́ gan ni ẹ débi pé àwọn àfẹ́ẹ̀sì mi gbà wípé kéferé ni hassan basri rahimahullahu ta'ala bákan náà tawus bin kaisana àtàwọn mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbà pé àjá ìbò yusuf asọ́kọ̀fì kéferé ni

hassan uh, albasiri rahimahullah a máa sọ pé iná hadhihi fitna idha akbalat arafa kullu alimin wa idha adbarat arafa kullu jahil tí fitna bá ti ń bọ̀ ẹni tó bá jẹ́ onímẹ̀sìn tẹ̀sìn iye dáadáa tí àkídà rẹ̀ sound yóò rò pé fitna ló ń bọ̀ wáyé ṣùgbọ́n aláìmọ̀ kan kò ní mọ̀ ọ̀ntìlìgbà tí kìíní yẹn bá ṣẹlẹ̀ tó ba nǹkan jẹ́ ìgbà yẹn ni màá sọ pé ah tàwa dẹ́ mọ̀ ni o mo ni 2011 tí n tó ń pè ní arab spring yìí tó ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ àwọn afá ńláńlá wọ́n ń pariwo àwọn bíi sheik fauzan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ẹ̀yìn èèyàn fìtínà ní kìíní yìí ẹ̀dákẹ́ ẹ̀yìn afá ìjọba ẹ̀yìn afá kìíní àwọn èèyàn bú wọn ṣùgbọ́n wọ́n ṣe kùrúùj lórí kadhafi wọ́n ṣe kùrúùj lórí zayla abidin wọ́n ṣe kùrúùj lórí ali abdullahi sali wọ́n ṣe kùrúùj lórí bashar wọ́n ṣe khuruj lórí mubarak jẹ́mọ́ khuruj yẹn kí ni nǹkan dáadáa tó mú wá fún wọn sí libya ó wọ́ sí ju ìgbà tí mubarak wà lọ àgbà tí kọ̀sáfì tó wà ń bẹ̀ lọ débi pé nàìjíríà kan faragbá ní ìfaragbá tó pọ̀ wọ́n mú àwọn èèyàn wọ́n dẹ̀ ń tà wọ́n bí ẹrú débi wípé tán bá mú wọn bẹ́ẹ̀ ẹ ò pé kí náà ń tà wọ́n fún ọ́n lò wọ́n yìí tí ẹ̀ka bá mú wọn nísìn tó ló ń ta wọn yóò ta fáwọn tó fẹ́ lò wọn yóò ta ibi àbí four dollars ní tó máa ta náà nù àwọn ẹnu ẹ̀ṣẹ̀ máa wo pé kidney rẹ̀ liver rẹ̀ àwọn máa ṣe máa ta fún àwọn tí wọ́n fẹ́ lo àwọn nǹkan wọ̀nyẹn wọ́n máa ta ní owó gọbọ́ ẹni so that wọ́n lè make owó ó wá di pé ìlà ìlò àìnífọ̀kànbalẹ̀ ń bẹ lónìí so ẹlòmí àwọn ọ̀pẹ ẹbọ̀ ó ti di kẹfẹ́rí ó là ń sọ fún wáǹsì pé àwọn àfà ní àwọn ẹni ìṣíwájú alajaj bin yusuf sakọfi wọ́n kà fara rẹ̀ torí pé ajaj bin yusuf sakọfi gan fún rẹ̀ ní ó láwọn nǹkan tó ṣe fún àwọn sahaba mi tọ́wọ́wọ́n sọ́rọ̀ àbí dawood òun gẹ́gẹ́ fún rẹ̀ ní ó kà fara ibi masoud sàbí anabi sallallahu alaihi wasallam alimam abu dawood mú asarin yẹwa ó ní kùránì tí ibùn masudu ká ìpé kùránì tó gbélé ọ̀rọ̀ fún rẹ̀ ó dẹ̀ bu ní ewu tó le ṣùgbọ́n ẹ̀ ní pọ́pọ́ àwọn ẹ̀ṣẹ́ kùrú jù ní wọn lórí ṣùgbọ́n ní sin ẹ̀rọ àwọn èèyàn ṣe pé tán máa rí àlébù díẹ̀ lára àwọn olórí tí ò tí wọ́n kú fúrú gan wọ́n ti ṣọkùnrin wọ́n ti pèpè sí protest ẹ̀já pàdé ní kinní kan square ẹ̀já pàdé ní kinní kan ẹ̀ wá rò bí ápé nǹkan tó ń ṣẹlẹ̀ ń sin nǹkan tí ò ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn sáláfù rí ni wọ́n rà irú ẹ̀ pọ̀ wọ́n sọ fún wa pé ah, àwọn ọba ẹwọ́ aláwọ̀ mìúsíkì sáwọn èèyàn òpílẹ̀ mìúsíkì ń bá ẹni anábọ̀ muhammad sọ̀lá asámúlé kámọ̀ wípé a máa rí àwọn nǹkan tí ó bá mú lọ́dọ̀ àwọn ọlọ́ba lọ́ba lọ́dọ̀ àwọn olórí ṣùgbọ́n ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù kí la fẹ́ lómi eléyìí ó ní pé àwọn muhammad sọ̀lá asálàm àkídà àwọn sọ̀hábà rẹ̀ wà nù láàrin wọ́n deviate kúrò lára rẹ̀ a máa gbọ́ àwọn tí ó ń pè ní alkọ̀dáríyà àwọn alkọ̀dáríyà àwọn àwọn tó ṣe wípé wọ́n ṣe àṣejù bí ọ̀rọ̀ kádàrá tàbá ń sọ̀rọ̀ ń pa àwọn arkanu iman a sọ pé kíni kagbà kádàrá gbọ́ xeyìí ìwọ̀ ṣàrẹ̀ ọ̀rọ̀ kádàrá yìí làwọn kan ti di oníbídá tó sọ̀rọ̀ kádàrá náà ti di oníbídá kí ni nǹkan tán sọ wọn á kò sí tó ń jẹ́ kádàrá yìí tamali kò sí tó jẹ́ kádàr bitan tafasi tafa sí wọ́n kini onuf kí ni túnmọ̀ eléyìí ó ní wípé kẹ́ ẹ sọ pé ọlọ́run ba ló kádàrà èèyàn kan tí ó mu tí àbò ta tẹ́tẹ́ àbò ń ṣe zìnà àbò ń ṣe kẹwàá ní ọlọ́run kádàrà ẹ̀ ni kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n áhùrù onuf àwọn nǹkan ọlọ́run rẹ̀ pé àkídà tani sọlá asọlám tó fi kọ́ wa tọ́lọ́ ọba fi ràn ó ní pé ọlọ́wọ́ ọba ní mọ̀ ń pa gbogbo nǹkan ṣíwájú kan tó ṣẹlẹ̀ ni gbogbo nǹkan lọ́lọ́wọ́ ọba ní mọ̀ ń pa kó tó ṣẹlẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ma asọ́ba mi musiba ti fìlà ádùn wàlá fi àfúsíkún ilà fi kìtàbí mi kọ́bìlì ànà bọ́rọ̀ àhà ìnàdàlì kàlàlá èso rẹ̀ ọlọ́ni musiba kan ò ní ṣẹlẹ̀ sí yín bí a lórí ilẹ̀ ni ó àbí fi hàn fún sikún lára yín nìkan kó oníṣẹ́lẹ̀ sí ilẹ̀ fi kíta àbígbẹ́ pé nǹkan ẹ ti ń bẹ lákọọ́lẹ̀ nǹkan bí alìnàbọ̀rọ̀ àhà síwájú kí nǹkan yẹn tó ṣẹlẹ̀ ká tó ní kó ṣẹlẹ̀ ni ọlọ́mọba subhanahu wa ta'ala ó dé kí àmì eléyìí wà iná kúlẹ̀ ṣe in kọ́làt náà ó bí ọlọ́ni gbogbo nǹkan àwọn ọlọ́mọba dáa bí kọ́dà pẹ̀lú kọ́dà rani àti bí ẹbẹ̀ lọ́mọ àwọn àyà anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ yìí pé kátàbà allah makọ́dí alkhalaik qabla an yakhluqa al-samawat wal-ard bi sab'i bi khamsina alfa sana ọlọ́run ọba ti kọ gbogbo àwọn èbùbù àwọn nǹkan kalẹ̀ ti ń bẹ́ kíkọ fifty thousand years kó tó dá sama àtìlẹ̀ so tó túmọ̀ sí pé kí ni ọlọ́run ọba ti ní máa ń pa gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n àwọn yìí ní ìmánì fẹ́ gùn wọ́n wọ́n wò páwọn kan wọ́n ń fi ọ̀rọ̀ kádàrá ṣẹ̀rí àwọn ìlà àwọn afánpé ní àwọn jàbúríyà àwọn wọ́n mú kádàrá wọ́n fi mọ́ ṣẹ̀rí igbẹ́ ọlọ́run ló kádàrá pé kí n máa ṣe tí mò ń ṣe yìí ìtọ́lọ́run bá ti kádàrá mọ́ mi ni àwọn náà wá fẹ́ tako àwọn yẹn làwọn anímọ̀ fi kádàrá ṣẹ̀rí kò sí tó ń jẹ́ kádàrá jọ dẹ́ńkẹ́ rò pé ọlọ́run ọba ti mọ nǹkan kó tó ṣẹlẹ̀ ọlọ́run ò mọ́ làwọn afẹ́sùn mọ̀ sọ fún wa wọ́n á ní nẹ́ẹ̀sì rú alkọ̀dàríyà bìlẹ̀ẹ́lù àwọn tán ní àwọn kọ̀dàríyà tẹ bá fẹ́ bá wọn dìbéètì ní ẹ bá wọn dìbéètì ṣe wọ́n gbà pọ́ lọ́wọ́ bá nímọ̀ nípa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àbí wọn nígbà kan pẹ́ ọ ní nazirul kọ̀dàríyà bìlẹ̀ẹ́lù in akọ́rù kùsìmù tán bá gbà pé ọlọ́wọ́ bá nímọ̀ nípa gbogbo nǹkan káwọn kẹ̀yẹ tó ṣẹlẹ̀ kùsìmù wọn ti wà defeated wọn ní pọ́ìntì mọ́ ṣùgbọ́n wọ́n asọ́rọ̀ àwùjáhàdú káfọ̀rọ̀ tán bá ní ẹ́ẹ̀ eh, eh, ọlọ́run bò ní mọ̀ nípa gbogbo nǹkan wọ́n ti kàfàrà wọ́n di kẹfẹ́rẹ́ nítorí kíni nítorí ọ̀rọ̀ kádàrá nìkan bó wá ní àmọ́yé àwọn nǹkan ló jẹ́ pé àwọn that is ìgbé ọlọ́wọ́ bá nínú nípa gbogbo nǹkan àwọn eléyìí wa bin umar ọ̀dọ̀láwà ànú ìgbà tí àwọn èèyàn tó ń béèrè nípa àwọn kọ̀dàríyà ìtànsọ kéèsì yẹn fún wọn kí ló ṣe ó ní ẹ sọ fún wọn wípé èmi bọ́ pábọ́sẹ̀ kúrò ọ̀dọ̀ wọn ìtànsọ yẹn ó ń ṣe táwa máa lọ́gbà rẹ̀ sọ̀rọ̀ àṣálẹ́mù àwọn náà dẹ̀ ní bùrọ̀ á omi ni wọn ní kankan ṣe pẹ̀lú mi ìlànà tí wọn yẹn yàtọ̀ sí ìlànà títí wá ni ẹ̀dẹ̀rẹ̀ sọ fún wọn ní ipé tíyàn kan ní wọn làwọn àǹfọ̀kọ̀ mi tó bá fi lè sọ pé òun ná dèdè húdù ní góòdù ní sọ́dáká ní ìpé mákùbìlàmínú wọn nígbà lọ́wẹ́ ni hátà ìhùmínà bìlù kádà àfikún nígbà pọ̀ nínú kádà àwọn kan nìyẹn lẹ́yìn àwọn ilé àwọn tó ń pè ní àwọn mọ̀tẹ́sílà àwọn náà tún wá àbáwọn jahmiya wọn wá kí ni títí jáàbù sọ fún wa òun ó mọ nǹkan míì lóríṣiríṣi tó náà fi kún òun ìròyìn ọlọ́pọ̀lọpọ̀ subhanahu wa ta'ala ó gba gbogbo ẹ̀ dànù ó gba ìròyìn ọlọ́wọ́n bá dànù tàbá ń ka alukur'an nísìn tánṣọ wọ aláhùn lẹ́lí láìlá ìlàhùwà alimẹ́líkù alkudus asalam alimumin almuhammed tá ń ka lọ owó mọ̀ tu ọba tó jẹ́ báyìí ọba tó jẹ́ báyìí ọba tó sọ̀fún àwọn orúkọ yẹn nítumọ̀ kò nítumọ̀ kò nítumọ̀ lọ́dọ̀ títí ẹ̀ so ní kẹtàwọn àpá ń sọ fún wa lẹ́ẹ̀kan nígbà tí wọ́n ní ọ̀rọ̀ jáàbù dirham so tó tako wípé ọlọ́wọ́ bá bá anabi ibrahim alayhisalatu wasalam sọ kí ló mú débẹ̀ akídà tó wọ́n náà ni bákan náà tó ní ọlọ́wọ́ bó mú anabi ibrahim alayhisalatu wasalam ní ọ̀rẹ́ ayò kí ló mú débẹ̀ akídà tó wọ́n ni àwọn wọ̀nyí ni wọ́n mìsí papọ̀ máwọn philosophers wọ́n mísì papọ̀ mọ́ àwọn philosophers lára nǹkan púpọ̀ tán wá kọ́ òun ni tó lè wọ́n sí ní nǹkan yìí lápèjúwe wọ́n bèè lọ́wọ́ jáàmù ọmọ sọfúnwàn àwọn philosophers kan tí wọ́n ń pè wọ́n ní àwọn sùmàníyà àwọn mí àpè wọ́n ní àwọn sàmàníyà àwọn yẹn wọ́n bìlíf wọ́n ní òṣà kan ń bọ́ ṣùgbọ́n nǹkan tí o bá ń ṣe nǹkan tí wọ́n lè rí ní nǹkan ẹ̀jọ́ stanjọ́sì fún wọn nígbà gbọ́ ọwọ́ ń sọ fún jáàbùn sọ fún wa ní wọ́n ní ìrẹ́ jáàbùn sọ fún wa ní sí fúlànà rọ́bà ròyìn ọlọ́wọ́ ọba rẹ̀ fún wa olóhùn sí lọ́hùn kan bó ló ṣe rí ah, describe ẹ fún wa ókè ṣáà ṣàlè gbóhun ẹ̀ ṣàlè fojú rí ó láàlè fọwọ́kàn àlè fojú rí àlè gbóhun ẹ̀ àlè ṣe léyìí àlè ṣe léyìí lẹ́wọ́n túmọ̀ sí pé kí ni into exist ló ń sin jọ́bù sọ fún wa náà jókòó ó pé ah àbí mi ní pọ́ǹtì o fún odidi forty days òun ni ló fi lọ ronú nípa pé ah, ìgbà tó ronú yóò kọ́kọ́ gbé ọ̀rọ̀ òun ó gbé jù sẹ́gbẹ̀ẹ́ kan náà nípa pé ó yẹ ká fọ́ gẹ́ẹ̀tì argument tán mú wá iná ipe tí ó exist so lẹ́yìn bíi forty days tó wá pé eh, òun ti gẹ́ẹ̀tì ẹ̀ wọ́n ẹ bẹ̀rẹ̀ sí ní kírun padà ìgbà wọn lọ bá wọn yìí ó wá sọ fún wọn pé ṣé ẹ̀mí bẹ lára ẹ̀ àwọn náà ní ẹ̀mí bẹ jẹ́ kí n rí ẹ̀mí ẹ̀ wọ́n ní àwọn gbogbo àwọn ò lè rí ẹ̀mí ẹ̀ so ìbẹ̀ẹ́ ló ń ṣe kí ni lòó fi defeat wọn yìí náà ẹni tí ó èsì ò bá yá ní fine good point ṣùgbọ́n kí ló padà dálẹ̀ sí jáàbù lára in tó padà dá sí i lára òun ni kó padà ń tako àwọn ìròyìn ọlọ́run ọba torí pé ó gbà wípé tá a bá fẹ́ àwọn ìròyìn ọlọ́run ọba ni ó túmọ̀ sí pé ọlọ́run ọba ó ti di ẹni tó tẹríba fún àwọn hudus ni that is hulul hawadis àwọn nǹkan ó mọ̀ ṣe nẹ̀sọ́lọ́run tabani ọlọ́run ọba ń rí iná òun rí iná ó túmọ̀ sí pé kí ni bí èmi náà nísìnyí mò ń sọ̀rọ̀ nísìnyí mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ mò ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣẹlẹ̀ sí mi nìyẹn tabani ọlọ́run ọba ń rí iná ó túmọ̀ sí pé kí ni before kò rí nǹkan yẹn wẹ́ṣẹ̀ ń rí náà ni òun àwọn pọ́nà táwọn lè fi fọlọ́run mọ́ òun ni pé gbogbo àwọn ìròyìn yẹn ó ń rí bóun náà ṣe wá tú wàhùwà sẹ́ni olùbàṣir á ní òun lọ́ba tí fúnni lọ́rọ̀ gbọ́ òun lọ́ba tí múni rí na kò sọ́pọ̀ bá tó rí na gbogbo àwọn nǹkan tó náà bá fi ròyìn ara yẹ á fi tì sí ọ̀dọ̀ ẹ̀dọ́ ọlọ́run so wípé kò ń ṣe ọlọ́run ọba lónìí that is yóò fi tì bó ti ẹ̀ pé sẹ́mi ìbàṣir ó lè túmọ̀ sí pé ẹni tó jẹ́ kí hàn rí ẹni tó jẹ́ kí hàn gbọ́rọ̀ nínú èdè ṣùgbọ́n gbogbo àwọn ìròyìn yẹn ni kò ní fẹ́ fi sọ́dọ̀ ọlọ́run ọba torí kí ọlọ́run wá jẹ́ kí ni kó má jẹ́ mahalu awadi ẹni tí ìṣẹ̀lẹ̀ ó mọ̀ ṣẹlẹ̀ sí bó ṣe ń ṣẹlẹ̀ sáwà torí pé òun fẹ́ fi ilẹ̀ pé ọlọ́run ọba ọba tó ti ń bẹ láíláí ni tí ò ní ìpìlẹ̀ so lára pé ká sọ pé ọba ti ti ń bẹ láíláí òun ni pé kò gbọ́dọ̀ jẹ́ ọba tá a sọ pé nǹkan ṣẹlẹ̀ sí èyí tí jáàbù sọ fún àánú sọ yìí òun náà ni nǹkan tí àwọn mọ̀rọ̀tẹ́sílà táwọn náà gbà lọ́wọ́ rẹ̀ àwọn náà tún wá fi àwọn nǹkan oríṣiríṣi wọ́n tó fi kún níbi oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n fi kún níbi ọ̀rọ̀ iman onítàn fi kún àwọn múrjíà níbi ọ̀rọ̀ iman wọ́n fi kún àwọn múrjíà náà lọ́dọ̀ jágun sọ̀fún ó láwọn nǹkan míì táwọn náà tún kọ́ bó tiẹ̀ jẹ́ pé ìrìjà ò ti ń bẹ kí jágun tó dé oníkásọ pé imani kò kó sínú iṣẹ́ ìtọ́pẹ̀ ní imani òun náà ni ń ta àgbà ṣùgbọ́n àwọn iṣẹ́ oríkèríkè ara tá ń ṣe ìrú tá ń kí àwẹ̀ tá ń gba gbogbo àwọn nǹkan wọ̀nyí ni zakata ń yọ ájì tá ń ṣe kò sí lára iman eléyìí làwọn àfáà mọ̀ ń pè ní ìrìjáwọ̀ àwọn fòkànhá tó ṣe pé àwọn àfáà ṣáájú wọ́n lé lórí àwọn míì tí wọ́n ṣe lára àwọn tó ṣe kó kọ́kọ́ dálẹ̀ bí zarbin abdullahi alamazali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lé lórí wọ́n pa àwọn nǹkan wọ̀nyí tá a bá ń wo tíra àwọn àfáà ṣáájú lóyẹ náà ìrìjá àti tijá àwọn ọmọ sọfúnwánì òun tún wá burú jù yẹn lọ òun bìlíìfù wípé ìbìlíìsù lápèjúwe ìsìn mòmìnir ni torí pé lọ́dọ̀ ti ti jáàbù sọ̀fúnàn al-iman huwa al-ma'rifa oníkéyàn ti mọ̀ pọ́lọ́wọ́n bá ń bẹ tẹ́bá ti gbà pọ́lọ́wọ́n bá ń bẹ ó ti tán mòmìnir ni kò sí nǹkan míì tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà iṣẹ́ gbà pọ́lọ́wọ́n bá ń bẹ tí mo padà sọ pé kí ni amọ́ntu anáwọlá ilà ìlẹ̀lẹ́dẹ̀ amẹ́nẹ́bí ibà ní israel so ó túmọ̀ sí pé gbogbo abúláàbì ní mòmìnì ni wọ́n torí pé wàlá ìsà àlítà ọmọ nìkan alákọ̀ tó bá bèèrè wọn pé ta lẹ́yìn tó dá wọn ni wọ́n ní kí ni lákùlù nàlá wọ́n ní aláàrí làwọn afáàbì máa sọ pé ìmáàní jáàmù ni ó túmọ̀ ní pé gbogbo èèyàn mòmìnì ni ẹni tó bá ti gbàpọ́ lọ́wọ́ ń bẹ mòmìnì ni so eléyìí òun ni àwọn afáàmọ́ pé alágbájá jàmí ni that is ẹni tó jẹ́ ọmọ lẹ́yìn jambo sọ̀fọ́n níbi ọ̀rọ̀ imani lápẹjúwe bákan náà níbi ọ̀rọ̀ kádàrá jáàmù opposite àwọn kọ̀dàríyà lòun jàbúrí ni òun ni pé ẹni tó gbà wípé gbogbo táwọn bá ń ṣe ọlọ́run ló ní káwọn máa ṣe bẹ́ẹ̀ ẹ máa fi ráwọn míì tó ṣe pé àwọn ti tẹ̀rì sínú kíní wọn ní nǹkan allah kọ́dàrá aláyà àfọ̀hánilífàlíwọ̀ yóò àfihàn ní tó bá ṣe pé ọlọ́run ọba ló kádàrá nǹkan tí mò ń ṣe ìwé ìtọ́lọ́ fẹ́ fìyà jẹ́ mi ṣùgbọ́n ìṣí kádàrá gbọ́yé ni kádàrá ò túmọ̀ sí pé ọlọ́run ọba fọ́ọ̀sì wa láti máa ṣe nǹkan tí pa wá láṣẹ kí a máa ṣe àbí ó fọ́ọ̀sì wa pápá máa ṣe nǹkan tó pa láṣẹ láti ṣe rárá ìtumọ̀ rẹ̀ ní agbègbè bẹ̀rẹ̀ ni pé ọlọ́run ọba mọ̀ ọ́ ní ìmọ̀ tó dájú ó dẹ̀ ti wà lákọọ́lẹ̀ ṣùgbọ́n àwọn agbẹ́yọ̀ kọ́lọ́run ọba fọ́ọ̀sì wa náà àwọn mọ̀tẹ́sílà àwọn kọ̀dàrí ni wọ́n tó bá débi ọ̀rọ̀ kádàrà bẹ́ẹ̀ náà làwọn míì tún wá lẹ́yìn wọn àwọn àṣàìrà wa àwọn tó ṣe pé àwọn ni àtibá àbí asàlẹ̀ àṣàárì àwọn àṣàìrà àwọn náà ní àdìọ́kan titi wọn ẹni tó jẹ́ àbí asàlẹ̀ àṣàárì ó ní iye ọdún tó fi ń tẹ̀lé abu ali jubai olórí àwọn mùtẹ́sílá àgbáyé ni tó ṣe pé ìròrí pé ìròyìn ọlọ́wọ́n bá ká ní kò ní túmọ̀ ìròrí ẹ̀ lòun náà ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n gbà tó yá àwọn issues kan ṣẹlẹ̀ tó ṣe pé issue yẹn kò bá làákà yìí títí ẹ̀ mú kágbà wípé bó ṣe rí nìyẹn ó ní láti dìbéètì pẹ̀lú àfa rẹ̀ ìmọ̀ fipára kúrò níbi àkídà àfa rẹ̀ ṣùgbọ́n ó kúrò nínú àkídà bákanbákan ni píríncípù yẹn ṣì wà ń bẹ̀ gẹ́gẹ́ bí sẹ́kùn sẹ́kùn tèmi àfihàn ilẹ̀ píríncípù yẹn pé kí a mú àlà ákùlù kákọ̀ dámọ̀ ẹ̀ lórí nọ́kùlì tó bá di bí ọ̀rọ̀ orúkọ ọlọ́run ọba àti ìròyìn rẹ̀ ó ṣì wà ń bẹ̀ bẹ́ẹ̀ sọlọ́ jẹ́ pé àwọn tíra míì tó kọ́ mọ̀kànlátù ìsìlámì yìí ni alìbánà ni àwọn traces kìíní ìṣìnbẹ̀nú ẹ̀ ṣùgbọ́n àwọn kan wá lẹ́yìn rẹ̀ tó àwọn ni wọ́n tún wá dákì níyẹn padà síbi tí àwọn mọ̀tẹ́sílà wá àwọn bíi abúlùmọ̀ ali aljuwaini àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó ṣe wípé wọ́n dá padà fọ́kùrù rọ́ọ̀sì wọ́n dá padà síbi ìpínlẹ̀ àwọn mọ̀tẹ́sílà ni gbogbo àwọn kan iṣẹ́ ìpínlẹ̀ ìlú tèmíà wọ́n fọ́ sí wẹ́wẹ́ nínú àwọn tíra àwọn bíi adarò taaruj alakul wa nakul ni àbí bayanu telbisi jamiya wọ́n ṣàlàyé àwọn kan ilẹ̀kùnrẹ́rẹ́ mbẹ́ni kíláfẹ́ ló ń belé yìí òun ni wípé àkídà wa tó bá ti yàtọ̀ sí àkídà anabi sọlọ asam àtàwọn sọhábà rẹ tó wà lọlá àlẹ kò sí ẹnu wọlé kò torí ẹnu àwọn mùsùlùmí àbáwọn tán fira wa ti sínú islam ẹnu wọn ò kò láti jọ ẹ torí pé kí ni bẹ́lẹ̀ yìí ṣe gbọ́ yé ọ̀tọ̀ọ̀tọ̀ ni lápèjúwe ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́gbẹ́ra wọn ní àṣà ìrà ni tàbí kí náà ń pè ní àtàwàhíj lọ́dọ̀ títí wọn ìtàwọn pè ní tàwàhíj wọ́n ní kágbà pé ọlọ́wọ́ wáhídún ọbọ̀ kan ṣoṣo ní fìzáàtì yìí níbi pàápàá rẹ̀ tàbí ní káwò eléyìí ìkàtà ní ọba àbúrú ṣùgbọ́n wọ́n fi kún wọ́n ní láàkọsí a lè sọ wípé bóyá ó ní àwọn oríkì oríkì ara so torí ẹ lọ́dọ̀ àwọn àṣàyẹ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ wọn tẹ́báròyìn ọlọ́wọ́n ọba ìpé ọlọ́wọ́n ọba ní ọwọ́ wọn agbada wọn tamati rí ayé alukóran tọ́lọ́n bá sọ pé yá dùn lọ́à wọn ní kíni ní ìmọ̀tòlá ìdẹ̀rọ̀ ọlọ́wọ́ ọba ni kí ló yẹ tó fi sọ pé kò ń ṣọwọ́ náà ọlọ́wọ́ bọ̀rọ̀ lọ́wọ́ torí tó bá lọ́wọ́ yóò ti dàbí èèyàn nìyẹn ó ti dàbí àwọn ẹ̀dẹ́ nìyẹn so tán bá rí pé ojú ọlọ́wọ́ bá ọlọ́wọ́ lójú gbogbo àwọn kan ní wọ́n á gbá a torí pé káwọn establish pọ́lọ́wọ́ bá lọ́wọ́ ó lójú ọlọ́wọ́ bá ní sáfù ó ní àwọn nǹkan wọ̀nyí wọ́n gbà pé àwọn ti ń ṣe ṣírùkù pẹ̀lú ọlọ́wọ́ bá ń bẹ́ẹ̀ so kí ni tawhid lọ́dọ̀ wọn oníkẹ́gbà pé ọlọ́wọ́ bá ọ̀kan ṣoṣo ni ṣùgbọ́n kò that is orí ìtàpàlẹ́rò pẹ̀lú oríkèéríkèé ara òun ni bí e ká ní ọwọ́ ká ní ẹsẹ̀ gbogbo àwọn kẹtẹ́sì fi rinlẹ̀ tákùránì fi rinlẹ̀ táwọn sàábí ò ní problem pẹ̀lú tí wọ́n pe anamsọ ọlá samson special sitting wípé ìrẹ̀ ànábì ẹgbàtọ́ náà bá ní yádùn láì fọ́kọ̀ àìdí kí lọ́lọ́run bá gbà lérò mìíràn yìí wọ́n gbọ́yé gẹ́gẹ́ bí lárúbáwá ní pé ọwọ́ ọlọ́run bá ń sọ wọ́n dẹ̀ gbọ́yé pé ọwọ́ ọlọ́run ọba kò ń ṣe bí ọwọ́ ọ̀tá wọn ṣùgbọ́n àwọn eléyìí gbà pé kí ni rárá ọwọ́ wọ́n sọ pọ́wọ́ ẹ pè é ní ìdẹ̀ra àbí orí ọlọ́run ọba sáwọn míì ni wọ́n ní ẹ ẹ jẹ́ ká ṣe tefwid ọlọ́run ọba ló mọ̀ tún mọ yádù yẹn ọlọ́run ló mọ̀ tún mọ yádù yẹn sọ tá bá ń ka alukurani lọ tá bá débi yádù lọ ìfọkà ìdí ńlá péjú ẹni o àbí wọ́n débi wájú ọlọ́run ọba ẹ̀kọ́ wájú ọ̀rọ̀ bíkà wọn ní tú sí ojú wọn ní tí síwájú wọn sọ pé ìsìlá kan ṣe tàwílù rẹ̀ sí nǹkan tí àwọn òpó bá làákà ìmú àbí kan ṣe tẹ̀fúìdù máàna rẹ̀ ìtumọ̀ rẹ̀ méjèèjì ní àwọn ẹni ìṣíwájú ní problem pẹ̀lú ẹ̀ seriously torí pé àṣẹ́kùbọ̀ nǹkan tí jáàmù ń sọ òun náà nìkan ẹ̀ so both tẹ̀fúìdù ni àti àti tàwílù tẹ̀fúìdù máàna àwọn ẹni ìṣíwájú wọn lè kòkò lórí ẹ̀ bákan náà kálá ń ṣe tàwílù rẹ̀ so eléyìí làwọn pè ní tàwíìdì tẹ́ bá fi lè sọ pé ọlọ́run ọba ní ọwọ́ ipò ní ọwọ́ tẹ ẹ bá ní ó ní ojú àbí ó ní ẹsẹ̀ ẹ bá fi lè so eléyìí lọ́dọ̀ títí wọn fa àǹtẹ̀ka fèrò nù kẹfìrí ni ẹ àwọn míì ni wọn sọ pé ó kẹ á tó wá excuse yẹ ṣùgbọ́n ẹni tó bá mọ̀ tó ń sọ wípé tó já àfa tó gbà pé ọlọ́run bá lọ́wọ́ wọn ní fàwọ́ káfíìrì fàwọ́ káfíìrì torí lára píríncípù wọn òní pé àlàákùlù mọ̀kọ́dàmù nà àlẹ́ tàbá ti ń sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ àkídà pàtàkì jùlọ tó ní í ṣe pẹ̀lú ọlọ́run ọba làákàyè oṣùwàdù tex that is ntí làákàyè bá sọ fún wa ipò òun ló dáa kó jẹ́ nǹkan tá a lè fi tìsọ́dọ̀ ọlọ́run ìyẹn la máa gbà ṣùgbọ́n tó bẹ́nu tíra èyí tó wá ṣe pé ìtumọ̀ rẹ̀ fẹ́ máa bu ọlọ́run àdínkù ní ajẹ́fọ́lọ́run àbùkù ní ajẹ́fọ́lọ́run a ṣe tàwílù rẹ̀ pé nǹkan báyìí kọ́ àbí ká ṣe tẹ̀fú ìdòmánà rẹ̀ ìpọ́lọ̀ọba ló pọ̀ túnmọ̀ kìíní rẹ̀ so wọ́n á ní ọlọ́wọ́ bá ní wáhìdùn fìdàtì yìí lákọ̀ sí mẹ́lá wà wáhìdùn fìsìfàtì yìí láṣẹ bí àlá ọba tó ṣe kó ọ̀kan ṣoṣo níbi àwọn ìròyìn rẹ̀ tó ṣe pé láṣẹ bí àlá kò sẹ́ni tí a fi wé àwọn táà yìí ó ní tán gbà nínú ìròyìn ọlọ́wọ́ bá torí àwọn gbà ní wọn a máa sọ fún wa pé àwọn ìròyìn kan bẹ tán pè ní àsìfọ́tù kàbàríyà tọ́mọ́ ní àsìfọ́tù kàbàríyà kò ń ṣe ìtàngbàlérò méjọ́lì òun ni àwọn ìròyìn ọlọ́wọ́n ọba tó wá láti wá kọ̀ọ̀rán àbí súnà tọ́mọ́ sábà lò àsìfọ́tù kàbàríyà ìtàwọn gbàlérò pẹ̀lú ẹ̀ òun ni àwọn ìròyìn tí ó ní í ṣe pẹ̀lú ojú ọlọ́mọba ọwọ́ ọlọ́mọba àwọn tó já àwọn ẹni ìṣíwájú wọn bíi abdulhassan al-ashari albakilani àtàwọn àwọn pa wọlé torí ẹ̀ tẹ́ ka ìbánu abdulhassan al-ashari ẹ̀ẹ́dì kó fi rin rẹ̀ pé ọlọ́mọba lọ́wọ́ olójú ó fi àwọn kan rin rẹ̀ ó dẹ̀ lé mẹ́ni tí ò bá fi rin rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ka tíra àwọn tọ́gbẹ́ra ní àṣáyíra tọ́jà àwọn mùtà àkèrò ní ń sọ tẹ́lẹ̀ làwọn sọ so tọ́lá sọ yìí pé sífàtù ẹni láṣẹ bí àlá so wọ́n ti sọ pé àfọ́álù ẹni láṣẹ rí kàlá wáhídùn fi àfọ́álù yìí láṣẹ rí kàlá kò lórogún ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá ṣí gbogbo ẹ̀ papọ̀ tá a bá gbogbo nǹkan tán sọ ọ̀rọ̀ tàwíìdù al-asma wa sifat àti tàwíìdù rububiya wọn mú ọ̀rọ̀ tàwíìdù olùhíyà wọlé rárá kí lápẹ́ tàwíìdù olùhíyà òun ni pé iṣẹ́ ìjọsìn wa tá à ń ṣe tàbí ẹ̀ka darí ẹ̀fọ́ ọlọ́wọ́ba allah kagunra fún kan ọlọ́wọ́ba allah kájẹjẹ fún kan ọlọ́wọ́ba allah kagbarale kan ọlọ́wọ́ba allah labọ̀rọ̀ fún kábèrè kan ọlọ́wọ́ba allah labọ̀rọ̀ fún ṣùgbọ́n ẹ̀ kò sínú tàwíìdì àwọn àṣáyíra tó máa ń ṣàlàyé ń pè tàwíìdì so ní sìtá máa rí èèyàn kan tó ṣe wípé bóyá ó lọ yíra mẹ́lẹ̀ ń sàárè tó ń bẹni tó ń bẹnu sàárè pé kó ṣe báyìí fún un ìwọ tí o dúró lórí ìlànà anábíwá muhammad sallallahu alaihi wasallam lórí àkídà anábí sallallahu alaihi wasallam wà ní ṣírkù lẹ́ni yìí ń ṣe àwọn anímù kò ń ṣe ṣírkù ayẹ́sìn tó lè sọ ni pé máa sí àló ó ń ṣe lọ́ọ̀ni sọ̀ṣùmọ́pọ̀ pé ṣírkù ò lè pè ṣírkù so torí ẹ̀ ló jẹ́ pé wọ́n fa àyè gba àwọn tán bọ sàárè gan àwọn mínú wọn tiẹ̀ sọ pé kí ó sì nǹkan tó burú bẹ́ẹ̀ ṣe olóore ni àwọn tí ó bá lẹ́nu wọn ni wọ́n sọ pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n kò tó ká pé ní ṣírkù ni bẹ́ẹ̀ lẹni tó ń gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run bóyá ń gúnran fún àlùjànú kan ni àbó ń gúnran fún ṣéwù kan àbó ń fún kinní kan irú yẹn náà wọ́n á ní kí ni a lè pè ń ṣírkù ayẹ̀sì tó a lè sọ onípọ́lọ́ ní ká má ṣe bíbà tọ́lọ́ wá ní ká má mutí èèyàn ṣírkù but akida nebuwa muhammad sallallahu alaihi wasallam oní pé ń tẹ́ni yẹn ṣe ní ṣírkù ni mọ́kànlélọ́gbọ̀n mílà tó pín ọ̀kúrò ní ẹ̀sìn ṣùgbọ́n wọn ní kò ń ṣe ṣírkù ni wọ́n wá ní ẹ in fact ìlọsọ pé tàwíìdù kan bẹ tán pé ń tàwíìdù olùhíyà wọ́n ní ibùntẹ́ ní àmọ́mọ́ mú jáde láti lè máa fi kàfàrà àwọn mùsùlùmí ni sọ́ra tó wá níyàn tí ó ń bọ sàárè tó níyàn tó ṣe pé fún nǹkan lẹ́yìn ọlọ́run tínà tó yí pó ń pariwo tó ń ké pé ṣéwù kan àbálùjọ̀nù kó lè kàfàrà mú so ipe gbogbo àwọn nǹkan yẹn ni ayẹ̀sìn sọ òun ni wípé wọ́n ṣe nǹkan tí ó jẹ́ haramu ni but haramu ẹ̀ ni kò dé lẹ́bù èèyàn á béèrè pé kí sọ yìí wọ́n ní ẹ torí pé kí ni wọ́n gbà pọ́ lọ́hun ló dáhùn òun ló ń òun ló ní kápá gbogbo nǹkan so àwọn nǹkan tó ń ṣe ìyẹn ní wọ́n ń ṣe ṣùgbọ́n kò ń ṣe pé wọ́n gbà páwọn nǹkan yẹn gangan ló ń ṣe wọ́n gbà pọ́lọ́n ló ń ṣe jẹ́mọ́ explanation tó ń wáyé òun gangan ni wọ́n fi kó bara wọn ni ọlọ́run bá ní wà lẹ́dí náà takadú mi dún ní àwòlíyá mẹ́rin àbúrò ilẹ̀ ayọ̀kọ́ rẹ̀ ìbúrò ilẹ̀ bàjẹ́ fún wa àwọn tá ń nǹkan mi lẹ́yìn ọlọ́run tá ń nǹkan mi lẹ́yìn ọlọ́run tánàbí bá ń sọ fún wọn wípé ilé ìtẹ́ ṣe yóò dá wọn ni máa na àbúdùhún ilẹ̀ ìkọrù ìbúrẹ́ ìdàlá ìzúlfà ìbádàtà ṣe fún afẹ́ kan mú wa súnmọ́ ọlọ́run ọba pẹ́kípẹ́kí ni the same argument làwọn eléyìí náà mú wá nísìn ipe táwọn ń ṣe ìyá ọ̀fẹ́ fi súnmọ́ ọlọ́run ọba pẹ́kípẹ́kí náà ń bà pé àwọn kan náà máa ṣe ṣéwù táwọn ń pinnu sàárè kọ́ làwọn ń máa ṣe fún àwọn ọlọ́run ló máa ṣe ṣùgbọ́n wọ́n ń lò ó gẹ́gẹ́ bí akasọ ni ẹni táwọn ń ké pé yẹn kọ́ ló máa ṣe ọlọ́run ló máa ṣe ṣùgbọ́n wọ́n ń lò wọ́n gẹ́gẹ́ bí àkàsọ ni so nọ́ọ̀sù ìtàwọn mùsùlùkù ń sọ làwọn náà mú wá excuse so torí náà ẹ̀ ní rí wọn kí wọ́n máa lè máa gbègbè yìí ni so ló jẹ́ pé à ń bọ sàárẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó pọ̀ níbi kíní wọn so kí la fẹ́ ló ń bẹ lẹ́yìn olùgbé ńgbà tí wọ́n bá sọ pé nǹkan ìṣírkù yìí báwọn ẹni ìṣíwájú ṣe sọ so bánibí sọ lọ́wọ́ sẹ́mi ṣe sọ báwọn sọ ábà ṣe sọ eléyìí ní kò ṣe ṣírùkù kò tó bẹ́ẹ̀ ayẹ́sìn tá a lè sọ ò ní pé nǹkan yẹn haram ni bí gbàtẹ́yàn ṣe zìnà àbómutí àbójalè náà ni àwọn sọ pé torí bómutí ó ń ṣe zìnà ní káwọn láfẹ́ yọ kúrò ní islam ni ní tá à ń sọ ní kókè ẹlẹ́ṣẹ̀ rí sọtẹ́lára ni tó kúrò ń di eléyìí tó pẹ́ ní àṣàrí ni wọ́n kéré pàtàkì jùlọ àwọn mọ̀tẹ́ àkúrú wọn ni sọlọ́ jẹ́ pé wahdatul umma ìṣọ̀kan wa kò lè rọrùn ní illa bi rujui ila aqidati salafi salih àfi ká padà síbi àkídà àwọn ẹni ìṣíwájú káwo nǹkan tó ń ṣẹlẹ̀ ní palestine lónìí gbogbo àwọn nǹkan yìí tẹ́ bá ń sọ fún àwọn nǹkan pé já padà síbi tawhid wọ́n ti mọ̀ pé ń tẹ́ǹpa wọn sí ni tàwíìdì tẹ́yìn sọ wọ́n ní ọ̀rọ̀ tàwíìdì kọ́ èyí tó wá ní ágímẹ́ǹtì inú wọn yóò ní ẹ̀ṣá wa ní tàwíìdì ni ṣùgbọ́n ẹ̀sọ́ pé ṣàlàyé tàwíìdì tẹ́ni tàwíìdì àṣàyàrà ni ó mú wa àbí tàwíìdì mọ̀tẹ́sílà àbí tàwíìdì jahamiya torí ni sọ ẹni tó bá ń pèpè sí tàwíìdì táwọn ẹni ìṣíwájú dúró lórí wọn ìtí wọ́n mọ̀ sọ nìyẹn so kò dẹ̀ sí solution fún nǹkan yìí àfi ká padà fàyí ámànù bí mísìlì máa àmàntù bí ìfọkọ̀dé ìtàdáwò tábà nígbàgbọ́ bẹ́ẹ̀ ṣe gbàgbọ́ fọkọ̀dé ìtàdáwò ọmọnà wà ìtàwọ́láwò ṣùgbọ́n tó máa gúnrí tí wọ́n bàbẹ́ fàyí náà máa fi ṣìkọ́ wọ́n máa ògbóòsì òdodo ni wọ́n dẹ̀ tún máa ògbóòsì ara wọn náà torí pé ọ̀rọ̀ wọn ò lè jọra àkídà kàwárí yìí ó yàtọ̀ sí àkídà mọ̀rọ̀tẹ́sílá ti mọ̀rọ̀tẹ́sílá ó yàtọ̀ fún títí àṣàríyá bẹ́ẹ̀ ni àkídà ṣíà ó tún yàtọ̀ ó wù láàrin ara wọn gan àwọn ṣíà láàrin ara wọn oríṣiríṣi ni wọ́n tákìdá àwọn òjọra wọn ọlọ́dẹ̀ sọ fún àkúwà látàkùrù lẹ́nu mùsùlùmí náà lẹ́dínà farakùdì náà ẹ mọ̀ bẹ́ẹ̀ náà àwọn mùsùlùmí náà tó ikú wọn pín ẹ̀sìn wọn yẹ́lẹ́yẹ́lẹ́ kòlù hizbi mọ́ládé ń fọ̀rọ̀ kálukú inú rẹ̀ ń dùn pẹ̀lú nǹkan tó so kí ni yastik táàfin mọ̀ èyí tó correct eléyìí tẹ̀ ń bùnú yìí tẹ̀ mú evidence wà planet sọ̀rọ̀ lásà bó ṣe ṣe nìyẹn ẹlòmíwá ni ẹ àwọn ń ṣe tàwíìlù rísì táwọn fi lọ síbi tàwíìlù òní pé ńgbà táwọn míìtì àwọn philosophers àwọn tó ṣe pé láàká ìlú wọn believe so òní wọn kó ti tẹ́sì fún wọn ọpọlọ ni wàá kọ́kọ́ lò fún wọn náà àwọn sọ̀hábọ̀ rẹ̀ wọ́n àwọn lẹ́bọ táwọn ń bá gbé àwọn yóò nílá káyì rárá ṣìbáwọn náà ń sọ fún àwọn sọ̀hábà rẹ̀ wà nílá àlẹ́yìn wípé ẹni ká mọ́jọ òkú bètè bọ̀tí yìí tẹ́yìn bá dú fún rárá yín ẹni ká mọ́ jẹ́ òkú bètè ṣìbọ́ lọ́wọ́ bá ló pa yìí èyí tẹ́yìn ní ká tẹ́ pa fọ́ra yín pa ẹni àláàlì ni èyí tọ́lọ́wọ́ bá pa ẹ̀láàlì jẹ́ kí náà ṣe yẹ làákàyè náà náà lò ọlọ́ba subhanahu wa ta'ala ní pé kí ni wà iná ṣe àtínà láyé òhúnà ìlà olíyá yìí lé iṣẹ́ àti ìdókò fàyínà àtàtùmú ìnákùn lọ́mọ̀ òṣèrèkò ọlọ́run ní àwọn ṣayatín ni wọ́n máa ń fún àwọn èèyàn wọn ní wáyìí lé iṣẹ́ àti ìdókò torí kan lẹ́yìn náà ẹlẹ́bọ so káwọn yẹn máa fi làákàyè máa fi gbá tẹ́kisì dànù ní ó ti wọ́n tipẹ́tipẹ́ so ilé ìdúmí alẹ́ òun ṣe òun lọ specialize òun lọ kọ́ philosophy èèyàn kan òun ní kó sínú philosophy kó jáde bẹ̀ dáadáa àṣẹ́kùbọ̀ philosophy yẹn yóò mọ abẹ lára ẹ̀ ní àtàwọn àfáà ní ìtàn tẹ́rì sínú ẹ̀tàn kọ tẹ́lómi padà kúrò ń bẹ́ yóò padà ṣe tàlílù àwọn mọ̀sáìlú àkọ́díyà tó ṣe pẹ́ máa rí pé ah, àṣẹ́kùbọ̀ kìíní ló ń bẹ lára ẹ̀ so in tí àwọn sọ̀hábà rẹ̀ náà alẹ́ tí wọ́n dúlé lórí àkídá ìyẹn làkídá wa kò sẹ́ni bọ́dí ni wọ́n tí ó lè mú wá with authentic ṣe ipe táwọn dúlé lórí lónìí ẹ́ òun ni àwọn sọ̀hábà dúlé lórí ìtún á sọ ní wọ́n fẹ́ mú excuse ìwà fúnra wọn pé reason tán fi lọ ọpọlọ onítorí wọ́n bá wọn ọlọ́pọlọ ọbara wọn àwọn tó ṣe yí pé bá ń kó ti ayé alukùrọ̀ á nì fún wọn wọn lè gbà ṣé dandan ní kó bá wọn sọ̀rọ̀ ni ẹni tí o bá ní gbáyà kúránì lọ́wọ́ ẹni fílẹ̀ ṣùgbọ́n kó wá gbáyà kúránì sẹ́gbẹ́ kan kó mọ fọpọlọ́ mọ báwọn èèyàn dìbẹ́tì ní o ní mọ̀gbà tó ṣe wípé ìwọ gan fúnra ó gbáyà kúránì bó ṣe ṣẹlẹ̀ sí jambo sọfúnwánì níṣẹ́lómi tí ó bá sọ̀rọ̀ ni ó fẹ́ fi ọpọlọ ó kẹ́ bá bèèrè lọ́wọ́ kílé tọ́lọ́ sọ pé ká má jẹrẹ ẹlẹ́dẹ̀ lápẹjú ẹ̀ tó bá sọ pé torí pé ẹran ẹlẹ́dẹ̀ dọ̀tí ni ẹ̀yìn náà rí ṣe máa ń lù nínú kiri ni ó ti kó rẹ̀ sínú wàhálà ṣùgbọ́n tó bá ní ọlọ́run ọba ṣe é léèwọ̀ ni ibi ọlọ́run ọba ní hórí mẹ́ta àlékún mẹ́tẹ́tù wọ̀dámù àbí wọláhùn ìfìnzèrè ó ti fúyà rẹ̀ ṣùgbọ́n kí ni rísìn tọ́nà fi ní ká mọ̀ jẹ gẹ́gẹ́ kẹfẹ́ ní kan wá bẹ pé kí ni next question ni pé but ìta bá bíríìjì níbi tí ó jẹ́ neat area ńkọ́ tó bá ní o lè jẹ́ o tako ọlọ́run tó bá ní o lè jẹ́ ó túmọ̀ sí pé kí ni basis premise tó ti lọ premise yẹn wrong eléyìí wá ló pọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe philosophy ni so ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn philosophers tá ń sọ ibi tọ́pọ̀lọpọ̀ wọ́n ti ṣìnà yìí a mọ̀ gbọ́ àwọn èèyàn bí abisina tó ní ibùn sina a mọ̀ gbọ́ àwọn èèyàn bí alfarabi gbogbo àwọn eléyìí táwọn nìkan lómi sọ̀rọ̀ ní wa aláwọn muslim scientist aláwọn muslim kìíní yóò mọ̀ fún wọn yàn gan pọ́tà wọn yẹn ni kí làwọn àfa àsìkò wọn kí náà pè wọn kí fèrè wọn pè wọn kí ló fà á ó ní pé ìmí inú wọn kò nígbàgbọ́ nínú ọjọ́ gbèǹde ó ní kò sí tó ń jẹ ọjọ́ gbèǹde yìí bí a yà ṣe pọ̀ tó ní alukur'an ò ń gbà pé ọlọ́run ọbọ̀ ò ní gbé wa dìde ní tẹ̀dá báyìí àwọn mínú wọn ní ẹ ìgbéǹde yẹn ẹ̀mí lọ́lọ́run ọbọ̀ gbé dìde kò sára ayé àpọ̀lọ́ alukóránù tó sọ so èmi ni wọ́n gbà pé ànábì ọlọ́run ọba ànábì muhammad sọlá àbí gbogbo àwọn ànábì tó kù pé kò sí nǹkan tó special lára wọn àsìn tàbí irú táwọn jẹ́ làwọn náà jẹ́ the only thing kan ni pé kí ni àwọn ń fi ọpọlọ àwọn èèyàn ṣeré láti lè gba ti àwọn dúró lé lórí ọ̀rọ̀ ibùsùn náà lélẹ́yìí that is àwọn anábì ọlọ́wọ́ ọba wọ́n ń parọ́ fáwọn èèyàn so that àwọn èèyàn ó lè ṣe ìtànmú wá tó bá fẹ́ kí èèyàn ṣe ìtẹ́jú gbà tó bá ṣe lé ìwà gbaládábá ìwà gbaládábá ìwà gbaládábá ẹ̀ tó bá ṣe ọlọ́run àjò ẹ̀ sínú náà so ẹni tó bá ti gbọ́kùn wọn gbaládá yóò fẹ́ ṣe nǹkan ẹ̀ ẹni tó bá gbọ́kọ́ lójú sínú ni yóò fẹ́ jìnà sí sọ pé àwọn nǹkan tó jẹ́ àwọn virtues àwọn ìwà dáadáa láwùjọ tó ṣe pé lábá ń bára wa lò á gbádùn ara wa so bó mo ṣe fẹ́ encourage àwọn èèyàn láti ṣe àwọn nǹkan wọ̀nyí kí n parọ́ fún wọn wípé kí ni ládàá ń bẹ fẹ́ni tó bá ṣe wájú ọlọ́run ẹni tí ò bá ṣe ìjẹ́ ní à fún so wọ́n á ní àwọn ànábì ọlọ́wọ́ ba wọ́n kàn ń ṣe àwọn nǹkan wọ̀nyí ni láti lè mọ̀ ṣe tàkìlẹ̀ àwọn èèyàn ni ọ̀rọ̀ ibùsùn náà eléyìí dẹ́nẹ́ni tẹ́sí òye yóò gbá ah, lára àwọn muslim scientist ta ní nìyẹn olóńjẹ́ pé abu hamid ghazali ó kọ tíra kan tó pè ní tahafutu falasifa tahafutu alfalasifa that is bí àwọn falasifa má ṣe tẹsẹ̀ bọ́sẹ̀ tẹ́ ṣubú nínú àwọn nínú tíra yìí ni ó kà fara ibùn sínú àtàwọn mi bẹ́ẹ̀ sókè afẹ́ ló ń gbélé yìí ò ní pé kí àkídà wa kó lálàáfíà ó pàtàkì púpọ̀ gẹ́gẹ́ bí Ah, jundub bin abdullah albajali bó ṣe sọ tààlám na iman na kọ́bla na tààlám alkur'an akọ́kọ́ kọ́ iman iná ṣíwájú ká tó kọ́ kur'an súnmọ́ tààlám na alkur'an fasdad na bí iman lẹ́yìn náà wá kọ́ kur'an iman wọn lékún sí iman wọn lékún sí abẹ́lẹ́wọ̀n bá subhana wa ta'ala kó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wá nílẹ̀ lórí òdodo kó má kàwá kúnú àwọn tí ó máa pín ẹ̀sìn yẹlẹyẹlẹ kó mú ẹnì kọ̀ọ̀kan wá dúró kóṣe gbogbo alọ́mọ aljanna wasallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik ó jẹ́ káyọ̀ mọ̀ pẹ́ lórí dáadáa. a rí i pé nígbà tí àwọn náà bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ wa.